ẹ̀yin èèyàn wa mo tún ti gbé e dé o mo tún ti gbé e dé o ẹ bá ń gbọ́ ló ní gbé e dé <laughs> bó ṣe ń lọ ni o ọwọ́ tún ti tẹ àwọn èèyàn kan lù Ṣàgámù o òtẹ́ẹ̀lì àkànmọ̀ ni <laughs> àtọ́dún ayọ̀ òun lọ́wọ́ tẹ̀ o kí ló òtẹ́ẹ̀lì àyí ṣe o ẹ̀ ń tó ni òtẹ́ẹ̀lì ansẹ́ẹ̀dì nílùú Ṣàgámù ọwọ́ ti tẹ̀ o wọ́n ní mọ́tò mọ́tò olè ló rà o pé wọ́n jọ ń jí mọ́tò gbé ni bó o ló ṣe jẹ́ bó o lọ́wọ́ ṣe tẹ̀wẹ́ bó o ni wọ́n ṣe tírèsì mọ́tò wọnú òtẹ́ẹ̀lì rẹ̀ <laughs> ẹ̀yin èèyàn mẹ́wàá ń ṣẹlẹ̀ o ẹ wò ó mo tún ti gbé e dé o bó ṣe ń lọ. wo ìròyìn kan tó tẹ̀ wá lọ́wọ́ tiléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tí wọ́n fi síta òun láti gbọ́ wípé arákùnrin kan tí wọ́n porúkọ ẹ̀ ní Paul níwá òun lọ́wọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ o àti ìkejì rẹ̀ tí wọ́n porúkọ ẹ̀ ní Michael lọ́dún ayọ̀ òun lọ́wọ́ tẹ̀ lórí ẹ̀sùn wípé wọ́n jí mọ́tò gbé mọ́tò ni wọ́n ní wọ́n jí gbé o òtẹ́líà tí wọ́n pè ní Paul níwáyìí tó jẹ́ ọmọ ọdún mẹ́ta ó dín ní àádọ́ta ìyẹn forty seven years lọ́wọ́ mọ̀tẹ́ nílùú Ṣàgámù kí ló ṣẹlẹ̀ gan-an bó lọ́wọ́ ṣe tẹ ní awí yìí ìyẹn ni afurasí wọ́n ní òtẹ́líà yìí òun lọ́wọ́ tẹ̀ o arákùnrin kan tí wọ́n porúkọ ẹ̀ wọ́n porúkọ ẹ̀ ní anífowóṣe kazeem ó mọ̀ ló mọ̀ lọ sí àgọ́ ọlọ́pàá kan nílùú ṣàgámù kí ló ló ṣẹlẹ̀ ẹjọ́ kí ló lọ fi sùn nígbà tó dé àgọ́ ọlọ́pàá ó ní lọ́jọ́ kan mọ̀ ló mọ̀ ń bọ̀ ìyẹn lọ́jọ́ friday ló ń bọ̀ láti ìlú abẹ́kúta sílùú ṣàgámù wípé mọ́tò tí wọ́n kó ẹrù ló mọ̀ ń wà bọ́ ẹ bọ́ọ̀sì ni mọ́tò ọ̀hún Volkswagen náà pé o wọ́n ní lójú ọ̀nà ìlú Abẹ́òkúta sílùú Ṣàgámù ìgbà tó ń dé agbègbè kan nílùú Ṣàgámù ní interchange òní mọ́tò mọ̀ dákú ẹrù sì gbẹnu mọ́tò bá kété ó ní bí mọ́tò ṣe dákú ló ń bá gbìyànjú gbìyànjú ní nǹkan bí aago kan òru mọ́tò ò bá ṣiṣẹ́ o ó ní ló ń bá wò pé yóò manage láti páàkì mọ́tò yìí sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ó lóun sáà gbìyànjú òun rí mọ́tò páàkì sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ó lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tó ń páàkì sí òun ti ní lọ́kàn pé tó bá dà ìdájí láàárọ̀ kùtù wàyí kó ń ya tètè mú mẹkáníìkì tí ó wà bó ń ṣe mọ́tò ọ̀hún ó ní ṣùgbọ́n fún yàlẹ́nu ìgbà tó máa débẹ̀ láàárọ̀ ọjọ́ kejì tó mú mẹkáníìkì dé wípé kán wá bóun wo mọ́tò wo ó ní lòun bá débẹ̀ lòun ò bá rí mọ́tò ó ní sẹ́ẹ̀sì wàá rí mọ́tò tí mò ń wà yìí èmi gan kọ́ mo ní iléeṣẹ́ kan tí ó ní rí ọ̀rọ̀ píkẹ́rù láti ibìkan sí kejì tí wọ́n pè ní A&G Logistic Transport Company ó lóun ló gbé mọ́tò fóun àwọn lòun bá wa mọ́tò onítòun débẹ̀ tóun ò rí mọ́tò lórí òun ló bá di pàfé ó lóun wá wò wípé ṣé gbèsè ò ti wọlé báyìí kíá lòun bá gba àgọ́ ọlọ́pàá lọ o ó lágọ̀ọ́ ọlọ́pàá tóun gbà lọ lòun bá lọ fẹjọ́ sùn o pé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ o mọ́tò ń bàjẹ́ sẹ́gbẹ́ ọ̀nà lálẹ́ àná náà ni lòun bá mọ̀ débẹ̀ láàárọ̀ lòun ò bá mọ́tò mọ́ wọ́n ní ìgbà tí wọ́n fẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá nílùú Ṣàgámù ẹni tó jẹ́ olórí àgọ́ ọlọ́pàá tó ti fẹjọ́ sùn wọ́n ní alàgbà Bello wọ́n ní bó ṣe sọ fún àwọn ọmọ ẹ̀ nìyẹn ó sọ fún wọn ó ní ó yá ẹ tètè bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ó nígbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí wọ́n ní mọ́tò tí wọ́n pè ní T4 Volkswagen yìí wípé pẹ̀lú registration number AAB twenty two XB wípé bí wọ́n ṣe ń tírèsì mọ́tò nìyẹn o ìgbà tí wọ́n tírèsì mọ́tò inú ọgbà òtẹ́ẹ̀lì az nílùú Ṣàgámù ibẹ̀ náà ti <laughs> ibẹ̀ náà ti kan mọ́tò wọ́n ní kì í wá ṣe pé wọ́n kan mọ́tò yìí nìkan wọ́n ní wọ́n ti yọ àáké yọ àdá wọ́n ti yọ sí mọ́tò wọ́n ti gé mọ́tò ọ̀hún wọ́n ti kúnná ní wúnúwúnú wọ́n ti fẹ́ máa ya gbogbo ẹ̀yà ara ẹ̀ wọ́n ti fẹ́ máa kó ta ó nígbà tí wọ́n débẹ̀ ó lẹ́nu tó ní òtẹ́ẹ̀lì Paul Niwa òun lẹ́ ń wò yìí tó jẹ́ ọmọ ọdún mẹ́ta ó dín ní àádọ́ta ó ní báwọn ọlọ́pàá ṣe gan nìyẹn o náà bá mú lọ ságọ̀ ọlọ́pàá wọ́n ní bí wọ́n ṣe mú mímú tí wọ́n mú òun òun ló fáwọn ọlọ́pàá lórí ọ̀fẹ́ láti mú ẹnì kejì rẹ̀ Michael lọ́dún ayọ̀ mímú tí wọ́n wá mú wọn náà bá mọ̀ ń kà bòròbòrò hey Michael ibà sọ ó ní ṣe rí ẹ̀ ń tó ní hòtẹ́ẹ̀lì tẹ́ ń wò yìí az ó ní iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn wípé mọ́tò tí wọ́n bá ti jí gbé òun làwọn mọ̀ ń rà kódà onímọ́tò tẹ́ ń wò dẹ̀ǹdẹ̀ yìí tán rà táwọn fi ń kẹ́rù yìí ó ní three hundred thousand naira ó ní ni wọ́n rà lọ́wọ́ àwọn ó ní kí ló ṣẹlẹ̀ ó láago méjì òru gangan ló ń pè kejì òun táwọn lọ tó mọ́tò yẹn táwọn gbé wá sínú òtẹ́ẹ̀lì az tó wà nílùú Ṣàgámù ó ní alàgbà òun sì rà ní three hundred thousand naira ó ní ni wọ́n rà á lọ́wọ́ àwọn wípé wọ́n máa ń kun àwọn mọ́tò yẹn wọ́n máa ń gé sí wẹ́lẹ́wẹ́lẹ́ ni tí wọ́n máa ń ta gbogbo ẹ̀yà rẹ̀ fáwọn èèyàn nílùú Ṣàgámù ìsàlẹ̀ ọ̀rọ̀ mọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹni tó ní òtẹ́ẹ̀lì ó lẹ̀ ń wò yìí hmm, ó lẹ̀ ń wò yìí tó wà lọ́wọ́ àlàáfíà tẹ̀ ń wò yìí ó nìyẹn o <laughs> lọ́wọ́ ọ̀tún yìí ó nìyẹn o Paul ní wàá náà porúkọ ẹ̀ wọ́n ní mọ́tò tí wọ́n bá ti jí gbé onímọ̀ ṣe kíni nímọ̀ rà wọn ó kún sí wẹ́wẹ́ ẹ tẹ bá sì wàá rí tí bàbá ń gbé mọ́tò bọ̀gìnì bọ̀gìnì jáde tí wọ́n ń kọ́ òtẹ́ẹ̀lì ẹ ní mọ̀ wípé iṣẹ́ tálàgbà yẹn tó ń ṣe nìyẹn o kódà ẹ̀ ń tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn alàgbà Oyèyẹmí wọ́n ní àwọn ọlọ́pàá ṣiṣẹ́ gidi kódà wọ́n lẹ́nìkẹta wọn wọ́n pè yẹn ní ẹ̀rí Adéyẹmí wọ́n níyẹn ti sá lọ o ó ti na tẹ́rù ń pa á wọ́n ní ṣùgbọ́n kò sí bó ṣe fẹ́ ṣe gbogbo wọn pátápátá lọ́wọ́ ó tẹ̀ kódà ẹni tó jẹ́ adelé kọmíṣánná ní ìpínlẹ̀ Ògùn DCB Babakura Muhammed ó ní ẹ tètè máa gbé wọn lọ o ẹ tètè gbé wọn lọ sí State Criminal Investigation Department wípé ah irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ ńlùlù lọ́jọ́ tó ti pẹ́ wọ́n ń jí mọ́tò ìwọ́ wá ń gbé o lọ́n fowó kó òtẹ́ẹ̀lì níwá tí ń wò hànhàn báyìí lágọ̀ọ́ ọlọ́pàá o ìlú Ṣàgámù lánàá òde yìí làwọn ọlọ́pàá fi eléyìí síta o wípé ọwọ́ ti tẹ Paul níwá ẹni tó ní òtẹ́ẹ̀lì ANZ òtẹ́ẹ̀lì nílùú Ṣàgámù òun ló ní o wọ́n ní ọwọ́ ti tẹ̀ ẹ́ látàrí wípé ó lọ ra mọ́tò wípé mọ́tò olè ní mọ́ ń rà pé bá ti wá ra àwọn mọ́tò ọ̀ǹtàn lóríṣiríṣi yóò mọ kún sí wẹ́wẹ́ yóò àmọ́ ta ìyá rẹ̀ yóò mọ tà fáwọn tí wọ́n bá nílò ẹ̀ wọ́n níṣẹ́ tó ń ṣe nù ú o ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ ẹ́ ó wà lágọ̀ọ́ ọlọ́pàá báyìí níbi tó ti ń wò hàn hàn <laughs> àwọn ọlọ́pàá wọ́n ní béèyàn bá ń ṣe irú iṣẹ́ báyìí kò sọ́gbọ́n ọwọ́ ò tẹ̀ ọwọ́ ti tẹ̀ pọ̀ níwá o èmi kàn ní kí n tún mẹ́lẹ̀ wá ni o pé kẹ́yìn èèyàn wa kẹ́ ẹ lè mọ bó tún ṣe ń lọ bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa bó bá jẹ́gbà àkọ́kọ́ ti yín rèé tẹ́ lórí ọ̀fẹ́ láti wò kàn ní wa ẹ má gbàgbé láti subscribe bẹ́ẹ̀ bá ti subscribe tán kíní kan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ subscribe yẹn bí bí agogo báyẹn tẹ̀ sí i bẹ́ẹ̀ bá ti tẹ option tó pọ̀ ní ògbé wá ọ̀ọ̀lù àárín ẹ̀ ní ẹ̀ tẹ̀ ẹ̀ ti lórí ọ̀fẹ́ náà láti máa wo gbogbo àwọn ètò tá à ń ṣe nílé iṣẹ́ wa ń bí ọwọ́ tẹ Paul níwá o nílùú Ṣàgámù àti Michael ọdún ayọ̀ tí wọ́n lọ jí mọ́tò tó bàjẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà <laughs> kọ́lọ́n kó mọ̀ kó wa yọ ni kò ní jù báyìí lọ lórí bó ṣe ń lọ bó ṣe ń lọ.